náà barakallahu fikum kọ́nà bá kó fi wá ṣekùn bí dáadáa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa àti máa tẹ̀lé òfin ọlọ́ọ̀bà ọ̀rọ̀ nípa nìkọ́ láti ayé àwọn sàhábà ọ̀rọ̀ méjì náà ni ọ̀rọ̀ àwọn afá lórí ẹ̀ alùwòjú ẹ̀gbẹ̀ kọ́b àwọn kan ní ọ̀ràn yàn ní kálò nìkọ́b àwọn kan sì sọ wípé kò kí ń ṣe ọ̀ràn yàn ṣùgbọ́n gbogbo àwọn afá sunna ni wọ́n wà lórí wípé al-afdalu lil mar'ati al-muslima al-liqab èyí tó dájú fún obìnrin muslim tó jẹ́ muslima ò ní pé kó lo niqab òun ló wà afdal òun ló lọ́lá jùlọ àwọn àfáà tí wọ́n ní ọ̀ràn yàn ni wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n dúró lé lórí àwọn àfáà tí wọ́n ní kò kí n ṣọ̀ràn yàn wọ́n ní ẹ̀rí tí wọ́n dúró lé lórí ṣùgbọ́n tó dáa jùlọ òun pé kọ́lọ́ àbá kó fàyè gba àwọn obìnrin wa kí wọ́n máa lo niqab torí wípé kìnnì tí a bá wo ohun tó ń jẹ́ sábàbù fìtínà lára obìnrin òun náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni ojú rẹ̀ lẹ́yìn àwọn àwọn ibì kan ní ara rẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ ojú òun náà níbi tó jẹ́ ibi tí fìtínà tó pọ̀ sí jù lára obìnrin ló fi jẹ́ ń pè é rí pé tí àwọn obìnrin tí wọ́n bá di pé wọ́n ń lo nìkọ́ọ̀bù ní àwùjọ fitina tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ohun tí á dínkù rẹpẹtẹ ni so kọ́nà ọba kò fi ṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n a rí àwọn afá tí wọ́n sọ wípé kò kí ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n ní kò kí ń ṣe ọ̀ràn yẹn náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ ń pa àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn wọ́n bójú wọ́n lò dé kọ́ọ̀pù torí ń pò náà ló dáa jùlọ kọ́nà ọba kò fi ṣe ìrọ̀rùn fún gbogbo àwọn obìnrin wa barakallahu fikum.